kò sílùú tẹ ẹ wà láyé nìyí ayé ò ní lọ. ẹni ọba fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ gbà yìí ẹni ọba fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ gbà yìí ẹ̀yin ni ó bù ẹ̀yin ni ó bù lórí bí ọba bu yín tí ọba bu yín kò ní níyì. àwọn èèyàn wa ìlú kọ̀ọ̀kan ọlọ́mọ fẹ́ ní kọ̀ọ̀kan gbé ìlú kọ̀ọ̀kan ọlọ́mọ fẹ́ ní kọ̀ọ̀kan ta kókó ìlú náà. ọlọ́run lò yín láti jẹ́ káyé ó mọ̀ pé ìlú jẹ́ ìgbò. ọlọ́run lò yín láti jẹ́ káyé ó mọ̀ pé ìlú jẹ́ ìgbò. ìgbò ó ti ń jẹ́ hold Ọ̀yọ́ empire. ó ti ń jẹ́ kí àwọn bàbá tiwa ó tó dé. káwọn bàbá bàbá tó dé. àmọ́ àwọn bàbá bàbá yín àti aláàfin ni wọ́n jọ ṣe Ọ̀yọ́ lé. wọ́n jọ sọ̀yọ́ lé. nígbà náà lọ́hùn. nígbà náà lọ́hùn. àmọ́ tìgbà yẹn nu. tìgbà yẹn nu. àmọ́ ta ló jẹ́ ká mọ̀ pé gbòho ń bẹ lónìí. ta ló jẹ́ mọ̀ pé gbòho ń bẹ lónìí. gbogbo àwọn ọmọ ìlú wa nígbòho. nígbòho tí wọ́n bú chiefu lórí kíní gbà kan bí àwọn ọmọ tòsí. àwọn ọmọ tòsí. ibi awin náà làwọn náà. ibi awin náà làwọn náà. táwọn náà kàn sọ tó ń tẹnu wọn jáde. wọ́n sọ tó tẹnu wọn jáde. sẹ́nu wọn gbà lónìí kan sọ yí pé ta ni. sẹ́nu wọn gbà lónìí pé ká sọ pé ta ni. àwọn kan ti ń tàgì ẹ mú wa wọlé. kúránì èdè màdù. wọ́n sọ yàrá lọ́wọ́ àmàlà kù ó kálukú ọmọ ṣiṣẹ́ lọ. mọ ṣiṣẹ́ lọ. mò ń bọ̀ wá tú àṣírí iṣẹ́. mò ń bọ̀ wá tú àṣírí iṣẹ́ náà. irú ń tẹ́ gbé dání. irú ń tẹ́ gbé dání. ayé ọ̀padà mọ́. ayé ọ̀padà mọ́. ọba yín dúpẹ́ tí ìṣe pégbẹ́ ẹ lọ tán. tí ìṣe pégbẹ́ ẹ lọ tán. láyé sẹ̀sẹ̀ mọ rí. láyé sẹ̀ mọ pàtàkì àwọn kan jagun láyé. àwọn kan jagun láyé. wọ́n ti lọ káyé tó mọ̀ pé nǹkan ni wọ́n. lójú ayé yín. lójú ayé yín. láráyé ti mọ̀ pẹ́. láráyé ti mọ̀ pẹ́ nbẹ. bẹ́ẹ̀ bá jagun díẹ̀. bẹ́ẹ̀ bá jagun díẹ̀ díẹ̀ ẹ bá súnmọ́ yàndámì díẹ̀ àti yá kejì náà àti yá kejì náà díẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ mẹlẹ́kọ́ gàrà díẹ̀ bẹ́ẹ̀ bá débi táwọn yẹ ti ròyìn pé ẹ gàpá báyìí ẹ gàpá báyìí ẹ̀yẹ sì ṣe bí èrà kọjá ẹ̀yẹ ṣe bí èrà kọjá wọ́n máa béèrè pé à sóun náà ni lọ tẹ bá débi táyọ̀ ti lérò pẹ́ sọ̀rọ̀ táyọ̀ ti lérò pẹ́ sọ̀rọ̀ ẹ wá gàpá báyìí ẹ wá gàpá báyìí níjẹ́ ní yìí ò ní ìkálẹ̀ ẹ máa disappoint àwọn èèyàn lórí expectation wọn lórí ìrètí wọn lórí ìrètí lórí ìrètí wọn ìjọ ayé bá rò pé ẹja ìjọ ayé bá rò pé ẹja ẹgbẹgbà bòmí ẹgbẹgbà bòmí ìjọ ayé ò bá lérò ìjọ ayé ò bá lérò bíi ti gangan bíi ti gangan ayé ò lérò ńjọ ayé ò lérò ńjọ bíi ti Ògùn state bíi ti Ògùn state ayé ò lérò ayé ò lérò ẹ tún bọ̀ ní ìjẹrin níjẹrin níjẹta ni wọ́n tún làwọn kan tún sáré wọn mọ̀ pé chief ló wà nù mọ́tò ní wọ́n sáré bìlàbìlà àwọn Fúlàní dé o wọ́n ti kó capture kan wọ́n wá rí i pé mọ́tò sí wọn lò wọ́n rò pé mọ́tò ọlọ́pàá wọ́n rò pé mọ́tò ọlọ́pàá ni wọ́n mọ̀ pàǹkà ra mọ́tò tí wọ́n ní wọ́n mọ̀ pàǹkà ẹjọ́ ọlọ́pàá ẹjọ́ ẹran wá lọ́wọ́ wọ́n sílẹ̀ fún mi wọ́n ní ah igbó ah, òòsà ọlọ́run ti gbàdúrà ọlọ́run ti gbàdúrà àti bọ́ọ̀nù eléyìí ẹni tí ń ti travel lọ ẹni tí ń bọ̀ jẹ́jẹ́ rẹ̀ tí ò mẹ kò má sogun dání kò má sogun dání kò mú kò mọ́ padání kò mọ́ padání ó sì ní ẹ̀sùn bẹ̀ ẹ̀sùn bẹ̀ gbogbo tí ó lọ sí dé bá bẹ̀ gbogbo tí ó lọ sí dé bá bẹ̀ ó sì tún lé àwọn gbóúnjẹ ó tún lé àwọn gbẹ́ ọlọ́run ní padà lẹ́yìn ọlọ́run ní padà lẹ́yìn wòlíì àrólé wòlíì àrólé àdúrà yín ó gbà sí àdúrà yín ó gbà sí àdúrà yín ó gbà sí àdúrà yín ó gbà sí irùngbọ̀n yín yìí irùngbọ̀n yín ọjọ́ tí mùsùlùmí ọjọ́ tí mùsùlùmí ọjọ́ tí mùsùlùmí ọjọ́ tí mùsùlùmí ẹ̀rín yín tẹ̀ máa rí tẹ̀ máa ń pa wá lẹ́rìn náà ọlọ́run ní padà lẹ́yìn gbogbo àwọn sàábé gbogbo àwọn sàábé àwọn ọmọ ogun àwọn ọmọ ogun gbó ó bẹ̀rẹ̀ látòrí dúdú látòrí dúdú ifá kabiru kabiru tatúni gbogbo àwọn tó kù àti gbogbo àwọn tó kù àjíkòbí àjíkòbí ọlọ́run ẹ̀ ní gbogbo lọ ẹ̀ ní gbogbo lọ àjọkìrẹ́lẹ̀ suratul fatiha suratul fatiha alhamdulilayi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdina siratal mustaqim siratal ladzina an'amta alaihim. غير المغضوب عليهم ولا الضالين níparí aládùn ni ṣúgà dùn bódọ́ fún bódọ́ fún gbòòsà ọlọ́run jọ́rọ̀ rẹ̀ ò dùn kó kalẹ̀ kó kalẹ̀ yọrí ìdùnnú rẹ̀ má fẹ́ kú yọrí ìdùnnú rẹ̀ má fẹ́ kú yọrí ìdùnnú rẹ̀ má fẹ́ kú yọrí ìdùnnú rẹ̀ má fẹ́ kú yòówù ẹ pẹ́ tó láyé pẹ́ tó láyé. ẹ ní gbàsọkú lọ́wọ́ ìyá. ẹ ní gbàsọkú lọ́wọ́ ya. ẹ̀yin lẹ dasọ àpẹẹlẹ wò. dasọ àpẹẹlẹ wò yá. ìyá yín ò ní mọ sàárè. ìyá yín ò ní mọ ni. láàrin ẹ̀gún. láàrin ẹ̀gún. yorùbá ní ni ọmọ sẹ́rẹ́ yóò yọ. wọ́n ní inú ẹ̀ lọ́mọ ayò ti dán. kì í sí ọ̀fọ̀ o. kì í sí ọ̀fọ̀. àfiwé ọ̀rọ̀ ni. àfiwé ọ̀rọ̀ ni. láàrin tó le tó le. láàrin tó le tó le. lọ́lọ́run fi orúkọ àwọn kan sí. lọ́lọ́run fi orúkọ àwọn kan sí. ìjọba láwọn ò lọ bí tó le o. lọ́lọ́bá kojú tó le. gbogbo ọjọ́ tẹ́ ẹ bá ń kojú tó le yóò máa rọ̀ lọ́wọ́ yìí tó pa àwọn kan run. ní tó pa àwọn kan run. yóò máa yí ẹ̀yìn. yóò máa yí ẹ̀yìn. ní tó gbé àwọn kan ṣubú. ní tó gbé àwọn kan ṣubú. yóò máa gbẹ̀yìn tì. yóò máa gbẹ̀yìn tì. ibi ẹ bá jọ ládé. ibi ẹ bá jọ ládé. ibẹ̀ yóò ti bẹ̀rẹ̀. ibẹ̀ yóò ti bẹ̀rẹ̀. ọmọ yóò ga jù yín lọ. ọmọ yóò ga jù yín lọ. àti rẹni tí ó fẹ́ wọlé rí. tó fẹ́ wọlé. tí gbogbo èèyàn dìde. tí gbogbo èèyàn dìde. bàbá rẹ̀ náà wà force láti dìde. bàbá rẹ̀ náà wà force ah, láti dìde. ọlọ́run tó ju gbogbo wa wa lọ. tí ò sẹ́nìkan tó lóko rẹ̀ bẹ́ẹ̀ ọmọ dìde fún ọmọ yóò jù bẹ́ẹ̀ lọ ọmọ yóò jù bẹ́ẹ̀ lọ hawulawala wata ila bila rabbika rabbil izzati wata abiba ilé ni wata abiba ilé ni olólùfẹ́ sólólùfẹ́ labawa olólùfẹ́ sólólùfẹ́ labawa àbátowó wa àbátowó wa àbátóúnjẹ wa àbátóúnjẹ wa rírí ìgbòho rírí ìgbòho ó yó wa rírí ìgbòho rírí ìgbòho ó múnú wa dùn àdúpẹ́ lọ́dọ̀ náà tọ́lọ́ ní àmọ̀ yìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ sàmọ́nì tá a wà yìí tó sì wà nítòsí bí a wà nítòsí ibi àwa yìí tó sì wà ńlẹ̀ Yorùbá tó wà ńlẹ̀ Yorùbá tó wà fún sísúnmọ́ kò tí ì jáde ní wọ́n wo owó owó ògbọ́n pé èèyàn kan ń jẹ́ bẹ́ẹ̀ kó má jẹ kó má jẹnu olè ní gbé lójó máa yé lórílẹ̀ ló ti ló gbà lágbo orí gbogbo ẹ̀yin tẹ̀ ń tẹ̀lé Chief Igboho gbogbo Eh, sukura. àti alájà sukura. àti Alaja, sukura. Alaja, sukura. Alaja, sukura fẹlẹ. alájà sukura fẹlẹ. nínú akin lòun náà wà. nínú akin ni wọn. gbogbo àwọn tá à ń tẹ̀lé gbòó. gbogbo àwọn tá à ń tẹ̀lé gbòó. orin kan bẹ nínú orin Saheed Òṣùpá. nínú orin Saheed Òṣùpá tí n bá gbóni yẹn mo tún máa ń tún gbọ́. aláwọ̀ tún máa ń tọrun gbọ́. mo tún máa ń kọrin fáwọn ọmọ tán tẹ̀lé. fáwọn ọmọ. fún tán tẹ̀lé wa. tán tẹ̀lé wa. ó ní má má ṣe dọ́gbọ́n ṣe wọ́gbọ́n kan dá o. láti dépò kípò torí bá lọ bá lọ àbọ̀ láti ibọ̀. bí ológun ọgbọ́n tí dọlọ́gbọ̀n àgọ̀. bí ológun ọgbọ́n o ti dọlọ́gbọ̀n àgọ̀ torí bá lọ bá lọ àbọ̀ láti ibọ̀. subhana rabbika. rọ́bì ní ìjọba ti àwọn ìṣẹ̀lẹ̀ wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh ẹni padà ẹni jábọ́